na ji daidai da sakwashidin niyyar july 2015 kalendar miladiya safaguta ko? safaguta so yóò adéyí kan jìtú ètìyàn ìfẹ̀ àtà wájú yẹdẹ ẹgbà ìkejì yẹ ká ti ti rà ní ìkẹ lọ́ọ̀jì káàkiri tí wọ́n mọ̀ ẹ̀ẹ́dì mọ́tẹ́gbọ́ dẹ́yìn wọ́n ti fàárọ̀ àti dídá ibà wọn ná mẹ́rẹ́ ẹ̀ka nígbà kú tí ìṣì ní àdìkà fara gẹ́lì ní ẹ̀ṣì dé mọ́tì ní ìṣì gbọ́dọ̀ bíà fẹ́rẹ̀ ìṣì bá wọ́n fẹ́rẹ̀ ìṣì dẹ́jẹ̀ ń gbọ́n káàdì ìṣì dẹ́jẹ̀ ń gbọ́n ń kí èdè sai zanen shi a deliberate ce ajiye ce debate ko with da yiri nan kan ga zaman shi a jikin ije ji faruwa wani ebe nan nini bíjì ya kàwàrí jẹ yẹ́ bàtí ebo kò títí aláyà kàwàrí jẹ yẹ́ tàtí ki danja yau ciwo yi za kafiri umarci kafiri an balle cikin ni ki in ba je yi za shi kafiri a ce wu za ke ji nye nan adin zagi fita shago to fayin to ni kashin hadiya ya ba zan da je ba ji yi goro ya gashi mbu to baba to na to ya ba to yi to ya ji to ya ji to mma to gogo to na to ko ya ci fi wace a ci da zai na gada ne ya bu wai je tunani ne na kinwa macin mu wani ya jiga na ko kinwa jikiya kinwa macin mu zumana na energy wa mana ya laube na waye gwezi gwezi da nina daga ganci zuku zanro ce lalaga ya zaje ga shi kura ma ja ni kunna ni shin waye juwo ne ga shi shin waye mu kura umaji ma tiba ga zanro ne ka shin waye jin waye ji ke mu wa ta alama da yadda wuce ke nan alama shi ba da wannan ganin ne ni yi gboro ganci zubu yan na je ji kagula tuni waya ti goyen wayo je ti nga tumo umaga tuni waya ni kiwugwe woji etun luzo kiwugwe makanta wujo ya bane mai makanta jagwani kiwugwe na jije baba jini kimbona a fajima sai cuje bari ne ta yana ya gaga kiwugwe na gada wani zige ya kawarijo ala dauga kawarijo kungiya nuna ciyo ne tiyatin zamani mafarki ke yi musulmi ji kafirina amma ga musulmi ji kafiri ele ya ga wuce la musulmi wu ko bo ngole awariji wuce je larabci jimina ya ji gane wani awariji bai go fara mu waga da algeria suna ne ya awariji ne video je ba su lin kazi ko salafiyar su jihad waga somalia suna ne ya ne shabab ko kinjo katai are they operate on different versions káwòkí nàìjíríà jama'atu alfarar musulmin ti bila da sudani ni ya ziba da ina wari jiyo al-imamul barbahari sharu sunnati bo page 413 da tare ke fauzani gama man kala zane gagagan as-salatu khalfa kulli barin wa fajr wa ji sallah zuma za guro wa ma ji sallah zuma za jiyo wa jihadi ma kulli khalifati wa ma ji jihadi zuma zumaya alifan dundonan wallan yarar kudu ja'alar sultani da saiti wa mai yaki da rawa a ya goyi shi da yi koya nan wa da'a launin salahi wa mai ba doya da shi ga sakuta na malaji zunan fakar kharaja min kaulir hawariji awwalihi wa akhirihi imam al-barbari ga zalika je imani din nan sannan daga akida wariji sai na wai ga wannan sanai ga akida wariji nan wai ba ga sallah sai ga da hukunci sani ibi akida wa ní na náà wọ́n èlò ya máa yà sani ìjẹ́ àkídà wa ní jìjì náà ala alẹ́ ìdíkọ́ àti àdèbí ń dígà dé bọ́ǹbù yẹn àdé kan ko jiga na ko ko ma a ta yi musulmi kafiri babu dalili wa ka ne zaye jiyan doki ne a gwannan zane ga yawa ni gama mai kwara haramu ko ayo boko ku zai je zabi aqida yi ne na ko nazari ne na al-hafiz Abu Bakr Muhammad ibn Hussein al-Ajuri yita tune ga shari'a no page 21 kunga man gida da ba to fayin to bani ga wariji zabi yayi mai zai je yi so ko A mai zai ja ne ga ni sallallahu alaihi ba bana ka zai ji sallah ce ya zo a ce ji kokari da ibada joyin na fata na jina wa wajen amfani ebe ne ne ya musulmi da alaja mai wuza shi kaga lauga ya ji foro da tunguri a ta lauga ya kabo ya tunjade na jan amfani ebe ne da shayo na ke ba alkur'ani matsayin na alkur'ani gagganin wela yi tuwaru Allah subhanahu wa ta'ala uje gargadin iya da zaunci shi annabi ba sallan wato mace ji gargadiyar kiya da zaun ci shi sahabe shi ya annabi mace ji gargadiyar kiya da zaun ci shi gangan man kirki shi e gogo wal khawarij hum shurat khawarij zajejayo al anjasul arjasu naji naji sati da sabana wa man kana la mazhabihim min sa'ir al khawarij da zai ga kiya ke lalu ce kwamina wanda yake nona ya tawara suna da mazhab qadiman wa haditha ejigwe tunani na to bayi to bayi a shaja sai tiyafe ke da gwen wa ya kunju na alal alimati a shaja tiyafe da gwen mushiji wal umara wa yastahilu na qatl al muslimi a ci mai lula allahi ga wawo musulmi to a to a zanga yawo bondin ne ji mai duguri yobi ko kaduna zaria da nan da ciyo na zane shi ne shi kai shi mai kuma eji na eji nan na ga na ruwa da jenno zane shi mai wuna ke yi musulmi amma kila ce wa a musulmi shi yi kafin da za su yi ya da halalli ko ji gani ko sai ci bai sa ebe yi goro zan doce ga gogayen na lau a dan na sutsin in ta ga wani kafiri mu maji kafiri a zandon rujiyan wani da zandon rajiya to ko in in e ga kan ga ba a ga wani kafiri a ga bai ga shi a nan ne ya bude sai ki ga kafiri da zai ne mu na kumin al-kufari wani ya ji fi kun jirba zai ji so ni ne ta da gaje guwa ya mai ji sanin ya ya ga ba ga wani kafiri a ga wani annabi ga man badala dinahu fakuluhu da ga abin shi bana lawan adawa yi kafiri kawo za a ji sallama a joga da wani musulmi da ya ji sallama mai musulmi ya kawo za a yi kafiri zan zuwa roli agawa yi kafiri zan zuwa je goye yawo biya amma ga aka yi wani wani sassa yin namani mummi nuna ya kuwatu mummi

zai je za da nazari a ce a yi zaji kafiri a ce a yi bombin a ce a yi kanzane a ce yin zaji fi bo kashi haka a yi tun zamani bayi tun zamani bani man da ya za a shekha abdurrahu ibn bello ibn iliyas na littafin ka shiga al-shizbiya mafhuma hukuma wa asru al-saliman wa hadisa page 182 ga fa hadha imran ibn hattan ga imran ibn hattan dana as-sayyid al-basri kana min ahli sunnati wal jamaa ta ti ahli sunnati wal jamaa guda chabala mariyo bal huwa min shu'ara'ihim in fe ko to ni ya ahli sunnati inda ma ra'a imra'atan kharijiyya ka kuma imran ibn hattan ne da yi yake ne ga kida wariji na akida yadda yake zuwa ga ce musulmi jina ka kuma ka kuma ne da yake za ta jama'i zabi su masa sarau fa'aje basu zabi na ci hasa shi fata zawaja jawo ta yi zabi na jiyawo bayan su ji zabi na wani gangu jiyawo guwa daga akida saka wancan zabi sunna amma wajen ne ji faruwa nan wajen ba yi gaya goyin zabi ya gake shago ne fa hawa na suwadi marani halafi su ne ila halafi alkhalijiya alwakima yin zabi na tula jawariji kakunun bai jawariji zanen jinar tukun mutu ya jo zanen wusa yi na alina wadda wadda ya zaga ibi akida yi ne kai zaga tun a jira zana kai zaga tun a jira zana wafe sai nufa sai na aliyu ji sadi aliyu ya قل إن خير الناس بعد محمد وزيرا قدما ثم عثمان الأرجب ورابيهم خير البرية بعدهم علي حليف الخير في الخير منجح وبعدهما عثمان ثم تبعده أبو الحسن المرضي من خفضل البشر وليه فلا سيدنا علي قد نوري أما سيدنا علي وزالة منه إيه سيدنا علي وانيا متكي جوزا نمو سيدنا علي Dawa kibo imanin ya zanen wata ƙuranu ba, har tu babu na imranin na sa mana wuce boko haram zo za boko haram ne zamanin su wuce zo nan mu fiye ko ni gam ya darbatan min taqiyin ma arada biha illa liyabluga min dil arshi ridwana inni la azkuruhu yaqinan fa ahsibuhu أو فالبرية عند الله ميزانا أكرم بقوم بطون الطير قبرهم لم يخلطوا دينهم بغيا وعدوانا وقال ma da lafiya ji ko na su yi na yi ne zane mawuna zane ji da su kwanu umarcin na sai ko mu je yarda ya suna jan larashi inni la arkudu yawman fasibu aw fal bariyati inda allah mizana nga fada na sai na yi na wani sai da kai kwa ya ga dabi da wuce sun ga shegun wani da wuce wala wa mai ko je

nga jiza na mu en lebo ba ni uchi ma kida yi ni uji ene yo ari be ko ni ano ama ka lu ko ni nana ne me tne jare bi ti ure aga ya darbatan min shaqiyin ma arada biha illa liyabluga min dhil arshi qusrana inni la'abqu hinan fa'asibuhu فألأنه وألأن الكلب إمران بن حطانا kugan da lamu ɗin na gina zaje biyu shaki yi moro ujiyan da je kudu a fare kwa kiya yi wa daga dondoro mun ya jin fa za wuce fa e ba kibo mun ja da sai ku za wuce kan ko don ga imran na fare fa ne wani sai bu kiti e ba kibo e bo na mun ga mu sai na biyu al-imam tabanu sai da tarihi wa volume 6 page 224 to 284 وفي جنسيا شبيب الخارج قد عمل حجاج في عقر داره بالكوفة فقد دخل هو أمه بزالة وشبيب الخارج إن إذن ديونت يقوى جوا الشين اللي جا حجاج نظام الوكينا وتيانا سوكو وجا حجاج ودا فالا سو تجوا دا وجو وجوانا ولوغان بين نوين نوين زاجا كده بزيرو كده نوديمو أو ترجع كوكو من يو في قول الآخر وخاطبت على منبر الكوفة wa fa an dina biha in zagin na ma akida sabanin da zabi na suku mu hago ta to mun balo sai jutu ba to mun imani sabanin da zabi ne bebe ibn asir وفي الذي وقالوا تمام من في فيك كتاب الفتنة في 189 ابن الأثير في الذي الكامل فولوم 3 في 412 لو ثم خرج أبو مريم وهو مولى بن الحارث بن كعب وقد حتى يشرك النصاب معه في الخروج ba a jingo ta ce ga wanda ko da ciwo ya ce wanda zuma ba na wanda ga ya ce wani a tani Allah kiyaye a Sheikh Mashur Hassan Ali Salman in kali ta ce ga al-Iraq fi ahadith fitan volume 1 page 69 mun fe wo do ga Saudiya ne ci madana nan kun je ke ya mo do butelo mo do busse bayin nan abede ba jingo ci a ga da ka ba da dingiga a ta

آثار يا الغلو في التفسير على الأسرة المسلمة ẹni ga titi ya ga dade zane ya tunani na na gungu kí wọn mọ kó yẹ wọn gan ẹ yẹ mọ fari ya ga dade zaden gbọna ya ga su bata ya kafiri polisi bata zando na ji kaza kaza ne kafiri ya ki da zari na gungo ya mu fare na wa mun ba ta ga ji maki rido ya wa do ya e ko da mu ne je wa do na mal mu ne ikhwati mu'mini yake yake shi ake gayo wal mu'minu wal mu'minatu ba'dhum awliya'u ba'd mu'mini ba yi mu'mina ne zaki shi wali ne doji ake gaga ayo ani ga al muslimu aqul muslimi muslimi yake muslimi to ka ku ne daga da shi ake lawo ya wo ya ya ce to ya ce sawashinya ya ce ciya ke makwabciya ya ce ji kauni a shiga ya ba ki bo ya lagwashi musulmi biya ya wuga yi cin gobe a dawo ina da mana wai makiri ne makiri kuna jin jinya wa ba za bai na nawa bai na kuma da dawo da ba za na ta fi ne da dai wa da ne ba ki e da ke fami higa bai ci ci a ci da ki da irin da dabo mini yana wa mana a tafafu kulbusari wa tsara family ga gaya ya ba da yi nima ga ajiyar ko yau ne musulmi gube ji waje yawo zai ni ga ebe ne ga zai ni a shiga afirka da ni faro a ajiye ba da yi nibe a ajiye laruna ilina wa lamun ilina lamun na wuga da ni faro a shekhu mukbili wadi littafin garin su za shi rito ce volume 2 page 138 وفيقا ويا وين يا جنبه جوا قصة البيضاء معروفة لديكم إن القصة نبي فاروات كن أجني قال البيضاء نبي يوتين ويوجد ما كانت وشي وهي أنها انتشرت جماعة التكفير فيها جماعة التكفير جماعة نبوكو على مجيئة مجاعد فيها على قشبة كن وشو fada haba shazin yuri da ya tazawaja ba rufu ba ta kada ki yawa wa ji yawa mari yin zabi ne shi fa bara lahum gomin mu da bai da yusu na ne sun ci Allah wa zo da ta shamu fa zawajuhu a tagin zagi na jiya wani sun ba ba da zawaji bayan jiya wazo na zubu a kaza imra'atu wa yi langon ga yi da. wa wasfinin kama ya kuri da kuwa fa na ikuhu àti dábàájí túbàájí náà ṣúwádà wọ́kálù àṣágùn gan an ta káàkiri wọ́n lábúdá tó sọ́jẹ́ kàdín mara wọ́n káàkiri dole mú yóò náà gáyìí lagin na yanar wajen da ti faruwa nan labakin na yi mujiyawo ko a shayin lagin nan a ti da dole mu wula jujan wula yi mu yau li annaka in tadata ya gona wa yajiri da suma kula katu wa kitalu bainal qabilatayn ina ta ma kabila ku ba sai sun nina da ya za a ta sadaka su ba bu da ba gina da yin yani kimo to tiri na galo family e ba di yin cha go zalo ta sai ga amma an da kiye ma bo wai da zalai na mashi dola fi ana wai to e ji dola fi bidai ba wannan zagin wace dango ebu yi civil defense yau da civil defense yi ẹfìlẹ̀tì gómìnàtì tí wọ́n ẹgbẹ̀kọ́ ẹwú yíwo so ẹfìlẹ̀tì gómìnàtì ẹbú yọ ìlàjí mẹ́tì ẹgbẹ̀gẹ́ òun gbogbo wà láàrín dépa wọn mọ́ òun lọ gáàrẹ́ ìjà òun lè zàyé ẹ̀kùpẹ̀jà arábà olùkúgbò olùlọ́wà lẹ́yìn òyìn undupaka bu lawa lenyu jama usiugo salary ya gwamnati usuzulu ba gwamnati kafirci ya gaba ya bulu dutu muke ya ba wajen ya wunde yawa ya ba ti yuya e jin za jin ne kai e jin ya wuye ki wa paye za ba jin ba ki shi ba ban do ki lafiya da yi mu ki ga ga ɗaya ce ya ji da gobe ina jin doci ji da gobe wọ́n ẹkú yìí káàkiri òṣìkún gáàgán bí oyin àṣàgbà ní òkí ní èyí ìdàjí káàkiri ṣì jẹ́ pẹ̀lú ọgbọ́n àpá ìdàjí lọ́ta ẹ̀rọ kúrẹ́ oko ìdàjí mẹ́ta gẹ́gẹ́ kú yìí nígbẹ́gbẹ́ fún ẹkú ìdàtúbà náà ìdàtúbà náà gẹ́gẹ́ ó ṣe ń pura ọ̀fẹ́ sínú ọdún bàwọn ọmọ pura láwọn èèyàn yìí ti e ya wọ́n yẹn jíjà ń ṣe dàtà ẹ̀ yóò gan ní àjí ni mọ́gá wọ́n ti dẹ́wọ̀n e ti gẹ́gẹ́ tó bẹ́ẹ̀ fáwọn ti náà àbí fàlà ọdẹ bàtẹ́ bẹ́ẹ̀ wọ́n ni wọ́n lé nu mọ́nà yá ẹ̀jì ń rà yìí nà kẹ́ẹ̀ bá díyàwó yínà náà wọ́n lé wà ọgbẹ́ni ilé ti bá náà mọ́sálásí zamfarabu ẹgbẹ́ ti jùmọ́ àwọn jù jùmọ́ àwọn ìdí á ẹgbẹ́ ní mọ́ zamfarabu wọn ti jùmọ́ àwọn olóògùn oúnjẹ mùsùlùmí nne ìbábò bídọ́ ẹ̀yìrì nnega mọ́ zaman láfíà dànkó àti ìdágbòlù fi tẹ̀síìrì mẹ́zàkútà àti àti tàlìbọ̀ yẹn táṣì nínú ẹni wọn mọ̀ bayin wannan wawan da ta gutuwa ni ko wanda asibiti wace da man yóò funu wọn yóò zẹyà yóò jókòó yíya yóò fọ wọn yẹ fẹ lóza wọn fẹ yorùbá wọn fẹ dùn kàlọ kó ndada makanta nursery primary secondary coe poli university islamiyya hadda kuranu kàlọ kàlọ kpata wọn lè jùlọ wàdé bẹ gbòǹgbò bẹẹ lè mú kí a jí bẹ jí nù nga kí o nga ẹ ma ti jí dáná ni ẹjì na wọ́n tí ó wọ́n ajẹ́ tí ó tún láàrín ìṣẹ́lẹ̀ lọ́wọ́ ẹwà àjíjọ wọ́n láti wọn sọ àwọn ọgọ́ ọ̀rọ̀ ayé wọ́n lé bàbá ní fúnkún dé kí ṣe é fún yìí jẹ̀máì mọ́sálásí yìí ìyàwó tó yìí dẹ́njú òṣì ní kò tí ó dìbò ọ̀sùn ó sì ń dájí ń gbò pátáwá ìdè ọ̀jà dálẹ̀ àwọn pàtàkì lẹ́dà àwọn nínú adé pa da jin zagi na wasu mane a ce ku sai samun mutu ga mawucin da a wuyi ku ya bude bai tawo da ana kafi da ana to bu su kowa ga yin na yan na yawe to yan na ga mawu sai su yafan ki hugun na biyu mai ari yin na waga da wajen jinkin zagi da wajen yi bunye zai yi wuni na yammanci shi wani yi wuji sami na mashi jefi da su shiga wasa waya nan kun ce min ìdí ní ìnáwà ìnáàlò daidai a nabi a sallam ga ayyuman ra'atin na ta hajj digari zin waliya fanikawa batilin in zagin na gada ya wafa mai da izin yan waliya na yawon shi ya fanikawa batilin fanikawa batilin imam ahmad ta abu da ta atil da suke maja a kan gobe daga zuwa na na aisha sai jari kamar al'albaji za a yi na mata su ẹgbẹ́ ìlàjú ló ti dánwò bàbá wá ẹ̀wọ́ pa yìí ǹdà àbámọ́ ló ti rán aláfa yà ní mọ́ sí yà ẹ̀wọ́ pa ní ajíjú máa lọ ó yọ kó àti ẹgbẹ́ ìlàjú ìlàjú ló ti fi wọlé ẹ̀wọ́ pa yà ẹ̀ ní àgbo àti ẹ̀dá mọ́sálásí mọ́ ló ti wọlé ń fi àmọ́ ń jára ìkànnì mọ́sálásí ń já ẹ̀wọ́ pa yà ìgbàlọ́ sọ afa ní oúnjẹ àrùn ń pàjà. ẹ wọ́n á jẹ́ òlígún láwọn ni.

káyé mi náà tó jẹ ológun jáǹkẹ̀lẹ̀ àti ẹ̀rà ó ti yọ́ fa àwọn ọmọ wò look at it number four nínú ẹni ẹni ẹmọdé náà tó fún káńdù ètè látọjú ń ràjí pa àwẹ́ àzájò tí wọ́n ń gbèsè èzì ní ẹmọ tó tó yẹ ká àṣẹ ẹ̀kún bìlì níwájú òfé lágbègbè arẹ́kùnrin àṣírí sọ volume two page two ninety eight ngọ̀wọ́ àlàkùnlé فمسألة التكفير يجب على المسلم أن يبتعد عنها مسألة وكيو إذا كافري أن يونم ويوحياتينا وأن يدعو إلى الله سبحانه وتعالى برزق وليم ومو إذا جولوا أدين سقطة سيئان بيهم وهي مكيدة من قبل أداء الإسلام أتى إذا كافر نفا مكر مسلمين لا إلا نبيون تكاتي كاتي مسلمين بولي فالحكومات ربما تفرغ بمثل هذا حتى تبرر موقفها إذا ضربت الدعاة إلى الله وتقول إنكم تكفروا كما فعلت مثل بشكر فقد قام جماعته عنه بعد أن خرج من السجن الحكومة تعلم وتعرف ما هو عليه wajen da ke misra da gagmar يزن يقول من وشي wani umar wace wace a bayan shi tina har wani wajen na misra ji da force ya government a na shukuri mustapha ta ci gwanin ya ribu na finjibal a daga ji masifa kuma ga abinci daga shi yungu a dafa shi wata tuhumul fatayati ebiyan su yi shiga ne tuwa wanda wanda ya ji tawaci na amma da gaskin zagi ciwo yi a daga gaskin zagi ce bin yi kuma ba nuna abinci da nake ji ya mutu wai zawuji na rijalar min fatayati a shiga jiyan cikin na faya waya zaba ji mai shi kakayin waya kuna shafe ga ina ba ki kafirun nga baba wo káàkiri wo nga lọ tukọ̀ ta awúyàwó ya yọ yìí ti mùsùlùmí yọ lẹ́yìn fúnbẹ̀ yìí àtàwé àti wútàwé àdáni tàṣà ṣe ti ràyíwá ebi etu yi wutu wuti bi ti dẹ̀rẹ̀ bi dáa bọ̀ nla around two thousand three two thousand four two thousand five ti bi ti lo bọ̀ ń bẹ̀ kẹ́lẹ́ bẹ̀yẹ̀ mọ̀ nkyẹn ṣe yàn da edi mi ti da da di kun ayi yìí ebi kakùn ẹsẹ̀ bàgà yà bi dáa bọ̀ nla nga yẹ di òkú bọ̀ àgùn òkú ẹ̀nà di òkú ẹ̀nà ti di wà gan wọ́n yìí dé tó sẹ́yìn lè yí fa lábẹ́ tẹ̀lé ẹ̀ wallahi sai da mun sai ga yani ga yanna luwa yanna luwa yanna luwa jin bayani ya ba yi ga mu je mu ya sai ga yaji mu shi wuce ku yi number 5 min ne ne ne maje no e ji na wa mana da baban wu ma ke da nu eh ugun zu tai mm-hmm. ga zuwa mai mun ji ga wasu a bi shi wujige wasu an wadda da ya zawo ya je jiro wa mai wakil mumi na mutane dan fadda zawo jahannam na da mumi da diga gade ka ku jahannama ma da bari ba su kuma da ake bin ka kuma haji fushi duyi ma ji azaba na san ko a shekh malik ibn ahmad ibn mubarak ramadan al-jazairi littafin madarikun nazar fi siyasa bayna tatbiqat shari'a wa ihtiyalat al-hamasiyya page 382 ga wa minhum adida idan min ya wari tijo man katala abahu na babun zuna o fata o katala ke katala um abahu ke abahu babun to e ja babun zun bi hujjati da wuce gan an lauka ne yiwuwi ibn na wuce ja zaki alaskariya ga e gidan e gi mai e soja ẹgbẹ̀gá àjẹfà ẹ̀sìn ó tó jọ ń gádà sí ìmúgbẹ́ ìmú bàbá òun ẹyẹ èmú bàbá òun ẹyẹ àtijẹ́ búrọ́dà àtijẹ́ jí dìsẹ́mbà jí lọ́jọ́ mọ́ tuntun ẹ́ lẹ́jẹ̀rá yìí nínú òsì kan kí lá bàbá òun yẹn àgbo sójà dẹ̀mọ́ ń gájí fana sójà lè káàkiri lọ́wọ́ ìlú káàkiri ilé ní ìjábà búrúkú lọ́nà ya pẹ̀tọ́ àti ọsọ́jà pátẹ̀ káàkiri ṣúfà ní òun gòkè bí sí rẹ̀ wọ́n gbé ní olé náà bà nínú tó jù abu nasir muhammad ibn abdullahi imam littafin ya tamamul minnati fi tiki kitabul fitna page 157 in fe lagabe ki a jima'at islamiyya da musallat al-jazair ke dai littafin ya takhlis al-ibad min wahshiyati abi al-qatada ya ar-ramdani al-jazairi page 9091 una daga wa kana mimma qalu mine ne jama'a jima'at islamiyya al-musallat al-jazair ganin أبو قتادة قال قد وصل أفراد الجماعة الإسلامية إلى درجة نحمد الله تعالى عليها بالبراءة من المرتدين gasa nan da shi ga gana shi ya kondoro nan imani da matuka na to gwawa da sai ya jiri ki addini musulunci lugwa ne ba ne shi ya jini da hali da ya zaunce ji sallar fiya mai wa da kai wa walihim to da ya to azumana hatta walau kanu aba'ahum wa ahlihim kaga sanya man caji da zaniya shi wa ma zalika illa bi sababi fahmihim li aqidati salafus salih wa tashaqu bi sirati sahabati radiyallahu anhum illa sai da kai fahimta salaf aqida salafus salih shi gani da afu sahabi shi wani fahimta ba'd amaliyat afrad jama'a fa shi ne suna jama'a ne shi ruwana ngai fi tasdiqi hukmi la til murtaji aw kun ce ko kun la mutun yake da jaji dan wa wani da zai tafi mana kanu bi du'a kanu bi da bayan a jin kemanci ashi wa ikwani fiye yayi fashi gokwanatin kama shabu ya a fadi jama'a don faru da mace yayi na kyau bin da bi hukum lahi ta'ala ki wa ilayhi wa na kyau ko su sako lalu ke ce mashi wa ba buzu ma nuzu ba da ma rafa da hukum lahi ta'ala bayan hake da ne ko shi ko koyana wa zalika bi qabuli ma bi tafwid uktihi ila rajul malishi e bona wale ga sistan baban wulaya polisi ne inda na ji faruwa nan ya ji ba ji shishi mai ji akida irin ne ko babu mamaji do kun je ba ji hujan zagiri min ya ji yin zagi shi wani babu magaji shi ba zumu na su baban wa layin ya ya polisi ga to polisi ga wani waye ji mutum ga wani polisi ma ya eji ba gina jina kina suku wa ba bunzu wa nunzu nga kila cha la wa mu nya ya polisi ndio polisi ne ikati ne le tona ni la yi ko ne ye da ji bi ne so ma ga da ji so ali ka bi je ko mu ala yawo ko che mo chi ji te bona ajido ajiri dane eji no mana yi mer we fi la ka wa ga su tu ba ndo ba ju awe je ba ju ya ba awe kaji wètí ẹ̀ka àlẹ́kàgé èdè tòbọ́dà dúró bọ̀ òjíríà ẹjọ́ ìyàbọ̀ òjírí ẹjọ́ ìtìdáde ìsàlẹ̀ ìdí ojú wọn tòbọ́ sọ̀kọ́ ẹ̀gẹ̀ náà nù. gbogbo yìí pa ẹ̀gẹ̀ nẹ́nẹ́fà wà fẹ́ẹ̀lẹ̀ ẹ̀gẹ̀ ńgọ̀ òjíríà wọ́n ndị ní ìjì bí around àlùkùrà ko ji gane ku zana gaggaga yi na zawon cikin lalitu a dani a ce lojin makoga zawon cikin gaggan zakazan ne gana mutu ɗaki ka zai dana ga a lokura bàbá mọ́ wọn wá gán wà yí bàbá ní láyé mbọ́nà ǹgbọ̀n ní jẹ́ ní ní àdíjí náà ní àgẹ̀dẹ̀ bàbá yìí ní ẹgbọ́n tó tún sínú ìjọba ẹ̀kú bàbá ọ̀sùn lẹ́kẹ́ ti jẹ́ àgọ́tọ̀ àdébẹ́ jíjí máa lọ fún mìfẹ́ jíjí ọ̀ mìfẹ́ ló báyán bàbá wù tuntun ti mọ́ ṣìnà nítorí káàkiri kúta láti nà bọ́ ìyá òsùn àwọn ìkùnmá bìbídá bẹ̀bẹ̀ yà lùbìdé ìṣẹ̀sọ̀ ní òsùn máa ń fojú èyí táàkiri èyí táàkiri kúta sẹ́yìn lọ tuntun ti ti gan kùrà jẹ

wòtó ne mẹ́lẹ̀ rẹ̀ tuntun ló dèbí dáwà wòtó ne mẹ́lẹ̀ tuntun ló dèbí dáwà ọ̀dá ní tuntun dáta ọgbẹ́ ìdílé ayé wa wò ọ̀tọ́ kìlẹ̀lẹ̀ ẹjí ní dàgún bọ̀ kán ní oúnjẹ agúkẹ́ táwọn lè nú yá nú sí náwó ajíra sẹ́nà ha lè náwó atẹ́yẹn ló bí adìtọ́ ajẹ́ ní gbẹ̀ká kí ìnà dáná kàmí ẹjí ndị ya tata dị nkechi adịghị zugwu nwunye na bụ anda bokeni ochelo ma ezugbu yi daga mai duk rau take da ke bashi kokani inda ke bashi kokani sai ba sai gaya inda gidan bani ba na ji kwa un ji arabiya un ji sinayen etuba eye baji egbagwaga eji kanzo eji tailoring eji kati da wuke majan ba na agwaya ga wanda ya gaba ne lokacin fotiya ni ba na ba za un ba za ta rayuwa shi lalace za mu ci maga da kuki bo ya ce to sai mu sha sai jin na gai e jiye we kan no gai tan ban no mu do shi wani ai fi sabilillah bida ugo yin ne je je da shi da wuri ga su sai ya su so e jin da tike da mo e bo ne babu ya ke federal government wo lo no babu yi kafiru shi on ya le ni kafiriya ku ja zu yin babu mo

egun ba ni ejo oyo re egin no ti bebe bo ababu transfer da adamawa nta se gani suwo elibo nga kani ti na walla o ke ba to agaga so ku gwa ku kwa la jala ba o nyawo e ba ti bo wunji uye muslimia fa satadkuruna ma aqulu lakum wa huwa fawdu amri Allah basirun bi Number 6 akida gojiri na gaga da family mini yana waye mana da ate be doji sallama e da ate be doji ayo ate be doji sallama e bona ni sa sallam ga la ta dukulun jannata ya alwa janna hatta tu'minu sai ga imani kin wala tu'minu ya ma ji imani hatta tahabu sai ga wadoji a wallan azulikum ala za fa tu mutabatu yawa ga milan da kin ne ne afshu salama bai nan bai sai ka sallama shi ba tsakani ne mu so sai ba ga wannan kafiri wa jo kiya nan eh wa sallama a shek ahmad ibn ya najmi bi ta tinu ka shiga rabbil muhabbar Allah istirati wa bisa sahibul mujrim na 89 ugan mini zai je sabi a jiji ne a jin za sallama za hanci ba ga mi ga ga ji sallama gamma alimna wala karana an ahadan minan nasi yamtum al akhar li annahu kana la tusallim alayya illa ma jara fi hadathin jadi da kwani musulmi aka ta ju ba sallama ne duwan ale maga su salama no wa sallama wa e wati bo muli e kafiri in bido e da idabo ga di sallama e jaga ka jadia e da imadabo ka ila yi madab aji ah, waya kawo magajin a ah, shiga yi madab gaji salamu alaikum ah, malam malam ki wani malam alaikum salama zuwa alaikum e um um a ki wani ya zanen da tuwa wala ga domin mai ne gama ya ci sallama ya wani gani ku zai wani sallama mu a ce bishi cewa ga vibration ya

nso bɛ ti taa kyɛn gyaa yi o nfi eti de nga kaasa nga asusu kanga tutu nga kee bu ko na o ya di nga yɛ o ma laato ano. Number seven. akida gojiri na gaga da ni ne na wa mugana waje aje ki ba ji shi gaja ta baru fa ma sai lo juma ya lana ele ga te masaba te koyi te baraki te prison te zamfara te baigi te ilata te garatita te bayagi ko te jare ata te eko eh, eh, bale bi kata ko gale bi dole da ba ta huci ti te medina sen ya je bale je ba je gun musulmi na to ba dina ne mu ne sallah juma ya dulu mu na da ni ta fe sallah juma ne mu ni ya ni te pa ya e fo juma ga da je mo lo juma ya tí ẹgbẹ́ mi àwọ̀ náà jẹ́ ẹgbẹ́ mi gáà comfortable àmọ́ ẹ̀bá àtọ́kù ẹ̀lẹ́gbẹ̀ jíọ̀ wọ́n lò tí ó ti yẹ yà yóò lẹ́sí na amòye ẹlẹ́sí gáyì máa nì sí na ìzá inú jẹ́ àyíṣọ́ láti yóò mi jù máa ti fọ́ áwù ìlàsíkì ìlà agájú máa yìí agátàlájú máa yìí ẹ̀gá yóò fẹ́ sí kí ọ ẹ̀gá jẹ́ annabi sallallahu alaihi wasallam ga juma'atu haqqun wajibu ala kulli muslimin juma wajibu yo ta ce muslimin don don wajibi da jama'a bane illa arba sai ta ce laguri wuji da yin zagi da yin zaka yi da zai wa mani aljuma'atu wajibun ala kulli muslimin fi jama'ati wa yaji e juma'a ki han yaji e juma'a zainiya zamu tsira su da madagokin babu ngai ma tagbogbo na wato ji da ta ce mu ya lo ma. na imama wata guba ga dajo ne masaki a ne da wacin majina ba mu yanzu bu ta sabo ne siki ugbodi an yi jihadi dimri radiyallahu anhu anna rasulullahi sallallahu alaihi wasallam qala za a ne ga mantar ka salata juma'a ta hawunan saba Allahu ala qalbi ga zalika juma'a ta ta yake ne ko yi bala dubon sai ga ke bayan abu dawa daga guzo raka na alifi 1052 mukbilin wajibi ugan wa minan na sadi da mina ya zan jiyo man ya kunu na ja gagan bal minal mubtadi aki ada da ɗan bidiya ja ja gagan man ya kunu ja gagan tafsir biwahi a gabda yi usuli jima'i wani safin baiki yusadi na juma'a wa haza bafi ga ja ta fata ga yin da gine yake muna ta jima'a tsakani ne jabin yawo fata ga yin da ya ta jima'a ce ba a sai ya fata wanki cikin babu ɗaya ganin maluwa zai ne cikin mana ga da garin na shirin za gwanin tufe ruwan ne ki sani su da baro baro fun da ci gani ga wulwancin ma ba ne ya wuce wani bida abu ne ba wani gani wula kuma ku ba ga wulwancin ma ba ne da kundiya wuce kundiya wuce wani ajaji mai zo tun wuyen lo jaba agbada abu na ajaji wuyen musulmi àmá bàrúkà alhamdà wọn tí bàjú bá rí náà adébàrú fún gbèsè lọ́wọ́ wọn yà lè fẹ́ ti sálà jẹ́ máa ń dé gbówó jí wọn tó ń gbó níjú òbẹ̀lẹ̀ fún kílọ̀ ṣe jẹ́ àṣẹ nganga àníbi gan àjẹmá àjẹmá ti máa fọ́kà haka wọ́n kúta wà dẹ́ka jẹmá ga ẹni ga jíde da gaske na kawai gwajin na ji gan àníbi à ẹgbẹ́ ẹbí mọ̀sùlùmí náà ẹgbẹ́ ẹbí mọ̀sùlùmí náà wọ́n ti gẹ̀jú máa gbé gan ẹgbẹ́ wọn lábẹ́ tó súnmọ̀ bí a ta gbogbo ọgbẹ́ lágànlẹ́dó zuwa tẹ́bàlẹ́ lágànlẹ́dó kìtàbù jùmọ̀ àtòrí ó da shi shi a ke da ba rufin roci da gobe wuye lo masalaci zamfara amma tuba wajen wuye lo agaiwa a yi jima agaiwa a yi salaki wani fe jimi ko tuba wajen wuye wato an wani jima da ya fi gaskiya da daidai ji masalaci ko ji gani ko ga rayuwa kwaliti ya wannan rai a ke da ba rufin roci da gobe bidon

Number eight, àkídà yìí nígbà àgàdàn wo àti a kọ́pà yìí Wọ́n bẹ̀rẹ̀ kọ́pà náà. Hmm? Bẹ̀rẹ̀ bí tankasa náà, ọ̀gá yìí nà Kángbèjì, ọ̀gá yìí nà Rájìbálẹ̀ Anáfẹ̀rẹ̀, Primary, Secondary, University, kó. Mo ti tókún Service Station, wọ́n kú sí ibi à, wà kàn fẹ́ sí. Fóńdò tí àwọn tó sá lọ kí àwọn ẹgbẹ́ wọ́n kú sí ẹ̀kọ́ sí kó náà rà ah, ní nga can wacan na ba ta ji zai jiwa zai gumba da yi zage sunan auzu awu da alkiya ne kila ciwa waje a ga mun wace kufa fata ya kafira mala kufa jawo to bu su kuwa gaji mai kowace ba ba ciwo ya fi ne gogo obu ta ne waje biye ya ci tutu na nga zanu ci wufu ne ya gami kuma waje fi sabila ya ji yau wọn kà sí já lè bá tún lé sáàjì lóhun yá ló sáàjì tó gbọ́nà kó bàbá tá káàkiri àwọn ìgbọ́nà wọn gbọ́nà káàkiri daga bàbá tukun wọ́n lè káyẹ̀ sí nàìjíríà ìwọ̀n àwọn òkè náà sàtí ìpèsè nílá lọ́wọ́ àwọn òkú ìdájá yẹn na ma ń tọ́ọ̀tì náwó náà rẹ̀ àtò náà ko a shekalu abdulmalik ibn ahmad ramzani al-jazari ta fi madarikun nazar 2382 ga wani garibu ɗaya mamaki anna man akhazatu dawla lil khidmat al askariya li ada'i ma yusamma bi al khidmat al wataniya da nan gwamnati ga ala gobi do ji sabi so yuzu ji butan kasa ne ko yukutalu min kibali hadis jama'a jama'a ne ja'a Allah dan ake lawu dilal kitaba kin ka ala tuba ne wani aya walau kana mukuran kaga jiki da shi walau kana sawaman kawama kun ga ya zuce ji ya mu dai zuce ji sallah ga manu a zaka kwa wa sallah ya bani kafi ne a cika ku fanki mala ya shi nan ka kuna mala ya samu jina jina mun ji sabi ne gida a wuce sabi su wọ́n kó fà fún ẹgbà wúwa ní òṣìṣẹ́ máa ń dàáyà ó náà tó kọ́ wọ́n tẹ̀wọ́ kó fà káàkiri àwọn ọ̀ṣẹ́ òkó fà fún 我说娶了姑家想我的，我连咱那个姐姐光个记着，俺们，好看。mun la Allah ce ji sallah ti jiyo ne jinan nan mun goyo waje fahimta gannan e da dabo wa rogo ba ba ta yi kafiri so ma ji bi ji zo na suku ba ji nu nígbà sáàgbèsì jí àwọn kílọ̀ sí àyí sáàgbèsì gan ní wọ́n àyàrọ̀ bọ́n jẹ́ káàkiri jì yàn kílá sáàgbèsì lórí ìlàjì káàkiri sáàgbèsì lẹ́wọ̀n ti yí máa ní ibùn kẹyìn wọ́n rẹ̀ kó fún ìdán kò mú ìlà kò sí yóò fi kún wọ́n rẹ̀ fa kò hún fún àti kẹfìrì yí máa ní káàkiri ti ẹ̀bẹ́ ìbídí àjọ aláàlẹ́mọ́yà òdíkà àlẹ́mọ́yà àrọ̀ ayé káàkiri àwọn ká méjì òmọ́yà yẹn fún ìgbésíyàn òdè yí máa ní alẹ́ sí ẹ̀rọ nọmba 9 nínú ẹni ẹni ẹmọ̀ ṣèǹgbọ́n náà ta ji ga kafin jin waje a gani wa ba take da ta kuma ka take da jini ga ma wani sai ki wala tu tu in da ba la yi ku ku e ka ji ba ne mo sai ce wa be ji ji ba ne na e ba yi ji mo awala ka tu ga primary ya wuce wani ko secondary ya wuce wani ya wuce wani ya go gube na bire ya guba la wuce ya dìgírí ẹ̀yàgún ni ẹ̀yàṣìdí búbà service area ní ẹ̀yàṣìdí ní lóòrì ẹkọ́ zanita kí ẹ̀jìrù kù jí ẹkọ́ sí ìkọ́ ìfẹ́mọ́mẹ́tùgún bẹ́ẹ̀ zanitọ́gẹ́rẹ̀ almost ìdímẹ́ kàkíyẹ́ ẹ̀yàṣìdí zanila ajẹ́wọ́n lálẹ́lẹ́wọ́n náà ṣe lárùn mọ́kànjá zana wọ́n sàtífìkẹ̀tì gbòjìjì zanitọ́gẹ́gẹ̀rẹ̀ ajeji zango jagon nan certificate ya digiri to certificate ya sabitu kafin na ga kasu boko yi kafirci nan ga shi ya giba gina na suku da certificate ku kiyan wuji nan umar jiwu na ganji na suku tun zamanin shi har da zalin nan zanen wuji su ne da tuku majan ya kwane nan kasu na tsaye mai tudu don gawo wajen ma certificate jina ne ma certificate jina ganji na suku ba ne wa kuwa kuka ba wa shi da wani dubu uku wani da hakuna zanen dubu uku da hansarki eh, don Allah iya ga ya fiye yiri na nabo nila misali ya ji ba biyo ci da manji na musa kafin ke ke diplom yana hmm? ya ji ba biyo ci zabo bàbá wọn ládà private school na sì ní primary wọ́n á jí bàbá secondary school private school wọ́n tàbí gbẹ́tẹ̀ yunifásitì nàìjíríà yìí lágọ́ strike ní ogun mọ́ wọ́n wà lámọ̀lẹ́ strike a private university ni aláwọ̀ lọ́nà àṣà wọ̀gá sájin yà ní òjì lókàci a ní dajjal a zai tana zagbo yanzu wacce da zaune a rufe fiyoyi yau kasuwanci na mutu a lokacin da suku wani zai ga baba wani kasa ya bugun wani dalilin ne baba wani ba buje ke da shi ne nan emiye ya samu da ba da dubu da jiyoci bayan nan the last thing is final thing is da mun lokaci yayin da suku ta aiki kaji makanto ungwa ga aiki kaji bukatu ciro sai da mutum zai gaji ka tafi jojo wasu wa ko sati dike ba aiki kaji wajen na no ya sho na wa zai ga wani zalin ke gudu waka da mana fali a waya wato malani tu to ti da lu da wala yo tuna ba wanda na lubana da na ga ta ya guwaci mini masiba na yin na mano da gije da lafi makaranta ya boko da makaranta ya hukume a jagaga kafin boko da ya jiwa na kafin shafi da lafi ji lalace ila e sai ganya cin shaga zama su da jike ne ibn arabi na ya yi suke a cikin masiba sun jiwa na kafin boko gani jan hmm? gunu sofuwa ne na yi ji masiba sun jiwa na kafin boko gani sun fi na yi ji kata ce sun ba ṣe sọ bá ṣe bàdá abc dígá ajíbá sán láti àrẹ̀bí átá wọn ẹgbọ́gbọ́ ìdákò òjìdá èyí omi tọ́ọ̀tì lẹ́gá àjò ló bá ń lọ sí àjò mọ́kántọ́ àjò ojú gómìnà lè sọ́wọ́ ba wọn can hannun kima mun yake ji gangaman akara makalla ni ya zo tun ci a magan la vota kajude maga vota kaje kaje zaje kaga mu la kaje zaje bi ala sadar ya wuya ba ki ka unda kaje zaje ko to ni zaje ko la sadar ju go ngo mo ti je je o me to wa ga annabi sa sallan maza ya ga Allah to kake mun yi Allah to kuma sai ta ya ziki da muka waje bara'a kile ta ja ki dai lalace da wuta da gobe ta kado zannan daga namu ne makanta yau ba bulu da ran ka su da ya ciyo ta gun gobe ta kada bai je ne bai je su ga ba ta ce mun zanne zanne jole ce jole ne the same zanne gan shi mazugu wa wuka su bu the same makaranta ne ni zanne kin da gida wa lori ne ne wuka su jimma ku jimma lori ke ni ko je bi makanta ko tin ni da won to won fota ka di goda ba lo kan ga le bo lo sala ri bo ko la <laughs> ki na da na o ju ku da ni je o yi na a ti da bo won da ji kan na na wasa ko ni ku ji ya ji kasu kuranu ya ji hada kuranu ya ji kaza kaza kula ko ta dole wa ji boko mu ji fe pushu pushu pushu da ko mu ya kula kuna ko shi ke bisi bo wuci gundire wuci wuci fo mu na zubu a ga da da exam aka mu da exam ka wuci da shi nu shi ne ya continue da kati da mu ti fe mu da tun go ngan ko guba wuci ya ngan ngan wunda ba wunda kai exam exam medicine exam medicine of nursing sọ́n fẹ́ ṣe mẹ́ta kàlẹ́ lójú printer àti ní íńtánẹ̀tì ọ̀nà ìwé tí a ń gba ìwé gbogbo kò pátá ká sí ìtìwó. nga àmà ń gẹ́ school of nursing òwúrò nga nga ọ̀gá lẹ́tọ̀ school of nursing yìí ń gẹ́ aláwòrán ìdájí kọ́ wà sílé ká sí ìdájọ́ náà ní à. bóyá ìnà tẹ́ confuse mo jẹ́ confuse lọ sókún mo fẹ́ kọ́ nínú ìgbẹ́mìdánwó ni ìgbẹ́mìdánwó ìwọ̀n àjá ufe ga ba da ni ufe ji da ni ke ni ki shire ni ko na bu ban du ufe se ga ji ka ku ufe de la ji un de la ji no bu ni ja ga de ji a ji ka ni o te ya ji ka ni na e ke ga nan Muhammad la je tu wona na ya te ni no a je ke ni ta de wona ni te wa na use a pre pe sanga ni dia ma ma ma ba ka ga ji ni ti wa ma la ka ji do ni ala ji ko ni ti ni to ma ni ta ji kan de na so ko no a je ji nisi gan da buwa da wuce ya ganci yiwu yiwu ngai ganin ya ganin wuku ni ga wuku wa ga ku za wani ga ga wani ga ji wala da ga ni ga nan nan ba da ni ga ba da wuku su ku buya wani ko lutsu ne in dai ga suna gwamnati da an ce ni ga gwamnati ya buwa ne na ban ta ni da ni shi su lo lo ya no da police inda police technical abin da bin ni ke ni ka go ka go da idan do a tuzuzu ta gina a makanta àti ẹ̀dẹ́ jíba jílò ti lọ́wọ́ dé around 2004 yìí kò fẹ́ lóbi àti ìkan aláwọ̀ tòmọ́ káńtà fún òkú àtẹ́kà fún lórí lóbi àlẹ̀ dáhùn sukùn tó di dìgírí program gun bí uk bó agada strike wọ́n lè gẹ́dì kí o ǹdẹ́dẹ̀dẹ̀ náà àdẹ́gẹ́ di strike tó fẹ́ lóbi lóbi káńtà ẹ jí ìbàjá tún dẹ̀gẹ́ fẹ́kẹ́ lóbi alóbi káńtà yà àmọ́ òun fẹ́ kọ̀ọ̀tì níbi kà sí gbáyìn àmọ́ àtàjẹ́ ní orúkọ àbùkù fóyè zèjìmọ́ ju fẹ́kẹ́ lóbi lóbi fúnkún akọ̀ọ̀tì níbi kà sí gbà hàn don allah yin nalo eh inda ya ji wa za a misuse an yi wa ciwa ya zo gabo gabo ya kusu da ya ce shi bazon adaji ba jimla ci dago wa secondary ji wata jambu ka wanda 260 jambu mamu baba ya ji ba jin ta jambu ya ni mamu ga to da jodi da security

za mu ci gaba cikin na cewa tunanin shi jami'in nga ye juwo yo tí wàá sí lò. ẹjí bá yí mẹ́ta ò tẹ́ ẹ̀dọ́ zàwọn lọ́dọ̀ àwọn tó lù dùn pọ́lì o ẹgbẹ́ ló ń kúra ẹ̀là ló tún pọ́lì wà. zàwọn ti dé dùn sí wọn àti ká tó pọ́lì bí àwọn tó lẹ́bi pẹ̀lú mẹ́tẹ́ ìdáwà yìí ṣe ń pọ́lì ṣe gẹ́lẹ́. dídá àwọn ẹni bá tẹ́ jẹun rẹ̀ zai ji mai juna yi kaya sama ke yi wuyo ko da dagan ji zumu ẹ̀dà dẹ́wó ẹ̀yẹn láwọn tí wọ́n àlúbùkándà mú kò sọ́ni agá ìdíkà àdìdòmùkándà ìlànà àpò àìríkà nẹ́mẹ̀ ìlànà àpò lórí gáìdí fi jù yà dẹ̀dẹ̀gẹ́ ti súnmú ìdàjẹ́gbó zanẹ́fẹ́ sí sí kùrùkùn makanta gwamnati bore amma wanda zanuwa ci yẹ shi daga salafo ga zaka zan har da bani ya huka cikin makanta ya zana shi zan shi hali zane shi da zuwa ji haki da haki kaza haki kaza haki kaza haki kaza nan yadda ke ba ya

gan-an bàbá bẹ́yà jẹ́ aláàkú ní ìlú ìṣẹ́ bàtẹ̀bẹ́ gara náà wà sí ìta nínú nígbà òun kàtó gbogbo òṣì kàtó ìlú àti dáhìn tàbí ojú fẹ́lẹ̀ fọ àtàwọn àpọ́ǹtì rẹ̀ tí wọ́n ń dúró ṣe tíṣà. ǹjẹ́ lásán mọ́ndọ̀ tí ẹ̀wọ̀n ò fẹ́ yìí wí kí wọ́n àdájú kẹlá kẹlá kẹlá kẹlá mọ́ òfin èkó ṣíṣe ṣíṣe náà.

illa iyyahu sai ki foro ga ga dibu ta zan go sai un wuji wa bil walidaini ihsana o mo di bolo bolo bayan neman kishi a ga annabi zini a ji bolo bolo ya zo annabi gan nawe sannan video annabi gan nawe sannan video annabi gan nawe amma for all this so sai ji shishi ndaji wa jajali daga sai dai ko so bai ko karo akọọ̀nìyàn dẹ́gbìn ní kéfì kàdúrà fún akọọ̀nì làkàlà á ní àjẹ́ yìí a ní ètù kàdúrà náà ẹ̀dẹ́ mọ́ta ṣe èyí jẹ̀ láyé láyé ẹgbẹ́ ní ìmọ̀ tí mo bẹ yáyìn lálẹ́ tó kún ọ̀nà fún àyẹ̀sìn ayé àjùmọ̀ àdìkú káàkiri sálà kí ìmẹ́dẹ́ náà eji gbogbo ohun tó fẹ́ gbẹ̀mí ohun fẹ́ yìí kí bàbá wọn kó pé gbọ́dọ̀ federal government wọn ló fi hàn government rẹ̀ gómìnà ṣe káàkiri wọ́n yá náà fún bàbá ogé ṣí ní mo ṣì ìpínlẹ̀ ìyáni ẹgbẹ́ ìrìnàjílò ti dánwó ẹgbọ́ àti ìdàbò jírí náà lọ́dọ́jú iná ẹbá wọn náà yà ákùkù wọ́gá jẹ́ yìí tí ó fẹ́ sáyẹ̀ yìí tí à ina jin daga wani a san giciya nawa ya gwada mushiri kauyo ma a san giciya mushiri kaja babu wani ibu na sawa ma na kuji miskinan wani kiman wa a tsira don mini bari isra'ila shi ya za tono ya shige sun mada alijan na kawa maza ne sun da na ya ba wani musulma wani sallah wani fiyazu wani jibada ta goma ke goya wa yawa sai ya sa yi a nan nan ga mushriku yo musulma mai sa yi a kafira bisu sun gida to wasu yi ciro mijin mafi ba jin nan yan wa kuma ya ki a ki da yin na dan ko ya ji abin shi shi ita abin shi shi zanen shi biyan na sun yi yan dabba na da bi da wani wani da ana ta wakibo wani ga a shayar a sun a shayar ba kafira yi gidi na wani annabi sallallahu alaihi wasallam ga man salla salata na da nayi salla yi. yayi wastaqbala qiblatana wa tije wa qibla yayi wa kala dhabihata wa majiyana yuzunana fa za ku muslim da ne ga muslimin allazi lahu bi mabla wa bi mabla wa bi fala tahfuz bi mabla riwaya na bukhari ta na sai daga hadisi ya anas ba rufu yaci da mu ya su daga in baba gonya mutuwan gida ga gudu ne

yan eji musayi náà wọ́n bọ̀ ń jẹ́rọ bú dẹ́rẹ́ kan náà nga ga alaji àwọn egungun bí èdè lájẹ́ náà ṣe tíwá gbọ́dá àwùjẹ náà múṣe ìdúdú náà ìmẹ̀rẹ́ gan àti ní gájà wọn don allah nga wọ́gá ìmẹ̀rẹ́ èjì náà bẹ̀rẹ̀ wọn àdìyá nínú tí wọ́n yà jẹ́ gaskiya yi ta gaskiya da shi ya zai kuwa ihu da yanayi ba ta yi cikin babu wani amma zan da ke ji zangon mususu yi maza susu ya guda ta yi gani buga ne da yin da jini wa buwa ne zan da su kowa ya kusuri zan da sha wata ku fitnatan la tu fi ban da jina zola mulmukun ha yanzu na fitin na wa jirga ya ji zalunci kawai ina nan ki gabo kai gaji ja ji hoto ss ya lagwashe fure da soja je wa zan ci za tí ó gbóná lè gbá tó bá tí àgúkù yìí fi lè fẹ́ ti sáàkì ní ẹ̀dà láàájú wù mí á yóò òwúta ẹ̀kì mí nìyẹn ní ẹnẹ mọ́nà ẹgbì ìṣà tí èdè ń nàmọ́ ìṣòwò tó jí mọ́kántà ìmọ̀ àti fúláyà alámọ́ ìyá ogun wíwọ́n kú wọ́n ti lọ kó ẹ̀yẹ́ wọn ẹ̀yẹ́ ẹ̀nà àjànà náà ẹ̀yìn yóò lè jẹ́ àníná kó ti gánà ọkú sẹ́yìn náà zai yi wunan musu shiga ta zai file wani a wariji maga al'imamul ajiyoyi in sai daga ya cinya wariji yau kitabu shari'a ga sun mai na gumba da zalika kara jomin gujani shatta ga su wasu a wariji a cinya daga yau kakayi wata ma'u wa azhar al'amra bil ma'rufi wa nahy anil munkari hatta qadimu al madina fa qatalu usman ibn affan ta inna usman ta da ibn usman ta ya ali da zalama ga wani zalama ta sallah ta unyuwa uwa zanawu sayyidina ali na sayyidina ali wuce kafin kuranu yóò jẹ́ ní ọkọ́ imran ibn asali mazugun ń e bẹ́ kí ẹ̀dọ́ bẹ ewu sayyidina ali na bẹ́ sí ilá ẹ̀mọ́ yíya zọ̀rọ̀bọ́tẹ́ ní tẹ̀kí ma ara dàbí ilá yíya buga ní zai ashe nan kí ina nan adaman da bane gajiyar rahman afghanistan wani sun yi wani da ya hutu jami da ramani maga musulunci musulunci wani tuzu mai a musulunci ya tuzu a e ga yi ne ga nwere ilili liwula shi an yi fakwai wo an yi anabe anyị an yi anyị gan nke yi shi zai je jikin suna da gan jami ga ramani gaiwa gan jihar ga procedural a tara tun ya da ga ga ya magiri ya jami page 192 wanda ke su na biya su zarar da shi take mu a bin mali a jazairi jida ta yi mazarikun zaro page 382 ƙunganni ne na wa rigi gofa rami a shi jina du'a sun hajjar buhun fi bunu cikin manwaci mini man na jeji dawa nan a sai baba man na jaku babu na firgita zuwa man na yi kiyawa nan ibi e na zama wuce ga cikin ya ci ga zaga su aw sharadduhu fil ardi yat tihan azo anji gati kimbo, mo mana ungu min da ali bin nasirini aza anji kan ili na ajini la uga shi wa akharuna zabahu amma man mutu ko li annahum lan yastajibu lahum abadan ebo ne ne ga man na ji lan yastajibu lahum ashitu adabu ya ga ne da fitina na a ga man na ji ga ya yawo bad an bi masbahatin musulmani sha ba a su gaji da rege musulmani na majima mu a wata misali inda ke kuwa والدعاة والخطباء سلفينا أمثال محمد الأمين الجلفاوي من لا يجب محمد الأمين الجلفاوي تو عباس طيبون يبقى العباس عمل لي تعتذر والخطيب عبد القادر المختاري من لما يجاء الخطيب عبد القادر المختاري yaqtuluhu ba'da salami da halaqati ikra'ihi ba'da tamthilihi in ji makanta ne yake wuka kuma a ganin sai a ci je makanta ta mun zuwa su sai je ya ci su ba shi ya ga lanin eh a ga ya da ci ka tuni wani ko amma wani akida da kuma wazi mun ce dawo ma wuce ce gaga da wuce ne shi fadda ana ko ajiniya jinajiniya ma ajirida da ko ga ruda a ga wace da yau da ji makanta ya ji makanta ko ne suna zuku a tare sai a tamun su ku yau ko na ngo ne na to reference labi ne ibado da shi Nigeria awu albaniwa albani zari awuwa malam Jafar ya kanu su ya da dago wuce ba jabon nan ga da mu madan jima'i zalayi ba ra cikin zuwa ne sai da idan wuce gari nan kafin su wuce mai dabu ko shi jana ku markaz ba wannan aje za ta bai jello fara jello wanda su zama ba ne ji kafin sai su gowu su yayi jello zai wuka sun ajiyo wajin ka ji shiga laya dan ba ga da ji fitina ma sai ji fiya wucin a kira ta kafiri da yanzu firamare yanzu ne ya ne àjẹ́rẹ́jẹ́ iná máa lẹ́ẹ̀ni máa dàbí kájúlò báyìí lè ṣe yẹn gan náà ìdájẹ́ mm. lè gan agánẹ̀kẹ́ ẹ̀ ṣe là àṣàdàgbé lè ṣe bùfì àdúkẹ́kẹ́ bùfì bùfì àkẹ́kẹ́ bùfì ẹ̀gẹ́ tuntun ń gá sáàjì náà wà lómi náà nígbà àlọ́ sí kìkẹ́ wọn díẹ̀ kẹ̀kẹ́ àjí páàkì wọ́n yìí kẹ́lá dáwọ́ sàlẹ̀ dín páàkì náà ààyè jẹun ẹ fọ́n lọ sí ilé wọn á lè fọ́n kúbàdàn ẹ̀ إذا تكي جبري يبين نلوى ينلوى نلوى تتجيك عني وشيء جو وشيء تكي باو يا جمال الدل يتنبو مثال قلت وكيرا واجبانا ṣé ìbàrẹ̀ tó wáyé a máa lè bí lọ́wọ́ tuntun lágbo mu ojú sí nàìjíríà láàjọ òjò lọ sanwó káṣẹwà tí ó pààyàn ní sọpé fún àìsí ayé lọ́wọ́. mọ́nà ní èpò ọ̀dọ̀ àlẹ́ lọ́ọ́ ṣe tí ó jìnnà fún ìrìn náà ajeji makanta ko markaz ba wani markaz a wani ya ji ganyen rediyo ya ji wuce wuce don wuce zai wuce su su je da dukkan a gina wulu jinan ta kwaji ruwa mota yin man majali ko yin man bari su zuwa fa su abu gunga ya santo su gbogbo nan ya ji yi na laga hajji a babu su ga ya sayan ka ga gawa na yau ka zuwa ne ga halitta ya gwana yana zanen ki zuwa ke zanen ki sa hankali bida yi ba ruga bai ya a cikin jendeta yaman baji su to man majayidu to ma da abin malik to ma da awal gaga su ya ɗaga e wacce ya guni ya nilo musu gida mu ɗaji e ba rufin wacce a to laifin wacce ga malam sulemanu ma ma sulemanu suna wago ta ga malam sulemanu yana da ya koma zuɗa ta mun ga sulemanu zuru kwanda ne ya tuba kwanta wafa yanzu tuwanto a ne ya zanda ci ya gan eza dabo eza wande ife ti kàtó ní sáájú àrẹ jíjọ sọfàlì ní àkánga ìdí ti kàtó zọ ní ìlàfẹ́ kọ́ ní ìlànà fẹ́sẹ̀nìwá fẹ́sẹ̀nìwá fẹ́sẹ̀nìwá fẹ́sẹ̀nìwá kí ìjọ ògbẹ́mìdé ń fàdí òun ló tó sọkún fàdí ìbẹ̀rẹ̀ bá mi dán mi dẹ́bí ló kà mí dẹ́bí lọ mi dẹ́bí dán fọ́tí náà jí ìnáni ló fọ́ kànáà nílé òkú mi lọ́n fi kẹ́kọ́ òde wa gbọ́n òde ní bá nílò ìdí mi dẹ́bà kànáà òṣìlú sùn mi òfé gẹ́gbọ̀n òfé títò yí ọbẹ̀ nù gánà nga àti ẹ̀dí pílányà ara ni ẹ̀fọ́ ni mi ẹ̀ mẹ́yìn àbá mọ̀ fẹ́ ẹ̀dí tó àlùkò ní oṣù lọ́sọ̀ kú láti òwú mọ̀ tó à ẹ̀fọ́ mi láàbọ̀ bá ní wọn á rí aláìsí ẹni lóhun tí lóhun ti kí àárọ̀ ó àwọn bùkútù wúkẹ́ mọ́ oṣù báyìí ìfẹ́ ti kàtí ẹni tá a ṣe ń tò fọ́dì dání mọ̀ èèfún kójó àti tó zàdé kálẹ̀ ní sọ́ọ̀tì ẹ̀ka sí àwọn ọmọ ìjàjẹ́ ya wọ́n ti yéga sọ́ọ̀tì ní pátá ọ̀gá ẹ̀mọ yẹn nà wọ́n yẹ kó ẹni lánàá ṣẹ̀gẹ̀ lánàá nǹkan lọ́kàn. èjì báyìí

ajin zagi wanda ti fata fiye da yakin da yi fata aji oji bare aji ga ya ta tuba jan su ta kwanzu shi ta gida ji wanda a ji wanda aka yi kenan a sai mu sai ne wani ta fi yin fatawar da malaka biyu wanda bayani ga na jiya kai na ji na biyu ya sanji ta shi kuyi zagi su ya wanta fata yana in fidar da ya goya jiki mini yana masiba ne mana gidi a jin wata ya gomi yana da tutusha misali bani yana da shi ga kai en ya du tota ki da ni yau gobe ga ya du me da ga hanya bije wanda na ba zai kuku na na dole wala ye ji dojo kaji na tsamo mi go ko da ya rashi akai wallahi tallahi yana na majije ko ko eh wanda mun majije ha ni o da ta wa ta su ha ya makin zagi a alidu nga ni amagi makuku ya gaji shi wala shi da gunu fe ni wo da zabe shi nga eh ga bishe na sara eh, na ga bishe na sara lo shirka ji ya kila ai da mudafu mudafu ne igan ko bani ẹ̀dá ní ìlàjí àjọ́jọ́ mọ́mọ́dún nàíjíríà jíjí ẹ̀gọ́ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ nàíjíríà jíjí gájì àjíjá mọ́mọ́dún ayé nàíjíríà jíjí gá mọ́ mọ́mọ́dún orí ẹ̀jú ní ti ní òmùdọ́kùn ìdọ́fìlẹ̀ ìyá lọ́rún ilé èjì òjú wúrú sí kọ́ ilé bàdé yóò tí ẹ̀sọ́ọ̀dún lórí àti ẹgbò máa kò ní nínú àti ẹgbò nínú ti fi bàdé yóò ní ẹni gbọ́n tí náà wà rẹ̀ gọ́gọ́ a. fakwa aka zan daji ga tuturu baba ah. a ko na kifi da wani o mai abdul muni na mutane da zane ga muni ni ube diga gane zin wo zane ga wo na yi basanta ya yi ko in zai gari da tuna ni ma ne ba su biya zai yali hatu laka wani wata ga wani wu ne a sabarin gawowa ƙur'anu ko wala zai da wala ku nasa da ki haramar la ila bil haqqi da ba azawu ga ƙur'anu don wuji bilo ji ji ko yan na gaza mu ci ajin ci gaza mu ci wa du sun je bani ore waje a yau ci wa ti ma gun wa mo ja le ni ke ji ji classical egan a ta se boni da ne support yin wai musu na support yin wa je kashi yan na bi dai mo yan gwe ji de ni shi a da ki a ki dan na ga lo da nan ba an yi ga wato sai a ta se sai ba kai la yi su yes annabi fa sallam ga man katala mu'minan da na ga mu'minin wuna fafita basa bi katilihi wuce fayin gaje wuwa suna ke wune nan lan ya faru za minu wa la adla ya ke fari na ta yana na waro na su ba gwa abu da daga gobe daga hadin su ba da bi sami to sai jami'u ya hadin 6445 alban ga hadin na ta su ga fona wa albani zari je ga da su shi ko ya bane ga wani ga ta da eh waje nuna an kare suka kuna ji bombin kano a cuza ji don wula sasai nan eh ta kuna ji bombin kano a cuza ji don wula sasai nan a wari ji da agwaji a waya je fi oji aje allah oji akwai ilmayan na fara na aje in ci ko kano tuwo na ci agwaji da ake da olin mara ba kawai gaskiya alhamdulillah gaskiya mu ji a duniya kokarin ji tuwo gaskiya a madi rayuwa a madi kaza a madi kaza a madi kaza zan goci na da tashi abu na ne za wuce biye nígbà tó bá ní ọdún àti èjè mi gbàrẹ̀ káà ẹ̀mọ́ ìwú túwọ́ yẹ máa lé ẹ̀hẹ́n gbọ́lẹ̀ ẹgbọ́dẹ̀ tàwọn ti gbá jíjá ìrọ̀gẹ́ lè yà ẹgbẹ́ bá ń bẹ̀tẹ̀ ẹgbẹ́ báwọn ní àwùjá náà ọgbẹ́ tàwọn tùmọ́ ti pẹ̀lú tẹ́ náà àti ẹ̀gbẹ́ àwọn máa lé léjì ìwú awuza shi dan guri kano na ce da su zai suka jama'a makabar ta wani ya za ki da gwadar cizo ga kai in ka wasu sai kiri na sai fabure da yake fikin wani wani jiya wani fayan zo ne masiba na lajina inna lillahi wa inna ilaihi raji'un ya ce da ne ga bakar shekau na ko eh kishawa rigiji ya Najeriya kin ji faruwa

lokacin ma ga alaji babba ba ta masiba ji nore allah kiyaye na alam zai jige ji akida inda ne kyau ga kiyaye gida ku koyo ɗaga gashi shi mace gauga mujahidu ne mai dubulji faku ya sa daga mina gudan waga ne da mace ga ya tsarewa ba ta kafiri donon mina gudan waga ne ba ya aya wo paya ji la ji mu kike da ba mun mu ti ala ya paya a ti da je ji mu jan wa za de wa le ba e mu ti le ti ti mu i mu ti ti na matana ko ji ala ko do ba ti o mi ni awo nga bu dan wa le ba ti da e ga guru izala ne maje bara na murtadu ne maje jana do ga zai za ja kila fa ko ji daga ji o daga don wọ́n bá rẹ̀ tí ó náà wọ́n wọ́n alájú ló makanta ya káfíìsì lọ́wọ́ yá àjá àti ìdáhùn lálàájá nínú ìgbà makanta ya káfíìsì náà makanta gbóòkò kú bẹ́ẹ̀ ní káàrọ̀ ajẹ́gbẹ̀ yunifásitì lẹ́dígẹ́ ìgbèrí ní wọ́n lé àwọn àríjì sí dán wọn wọ́n bá rẹ̀ jùlọ káà gaskiya a sheik muhammad yusuf ne mai duburi ta kiyu dina yau a maji kokari sauran sai su gaji alheri to sai ta gaji ya alawar jibiya kilamun nari ni na ko za ga su je ko da bata police bata likali bata lau da bata ka jira yo lokacin zane min da mu wani zakan gida da ga zakan yi ne a ta ga wuce na a sai ke wu daga gwaji-gwajin bàbá gájì láta máa ṣe ń wọlé ẹjọ́ tí tó tí náà àtàzùmọ̀ wọn káàmì tí gbọ́rọ̀ bàbá wọn ní tọ́ wọ́n lẹ́ pòlíṣẹ́ di fẹ́ jẹ́ níta gbọ́rọ̀ máa ṣe ń wọ

ẹwà àdá ádáde kó wá tí èyẹ zàyé fíìmù jẹ́ rọrùn tìbì zai jẹ́ jimọ̀ sí bàtí algeria somalia afghanistan ko isis na fíìmù zàwọn jì sábà gáwọn ìtìlẹ̀ lọ ẹgbẹ̀sí àwọn òjò ìrìn fáfàtàwà ní àbúlọ wọ́n ìlàjá ṣíṣì wọ́n ìdẹ́gbẹ̀sán tó lójú wá àdúgbà mọ́yá àwọn máa yàn ko wanda a cikin ajiyar nazarin ya fi yi ya bunan ko ya za ke shi shi wuce ba zuwa ɗin mulki ji shi ga su ji ga koyi ya su ji ga gbogbo na ji na ciya mai ba ta gaba a jihar ka kula a destroy ko to kun ba za ke guru ta daga ya ta fuja ku to ga ne zai ba zuwa yi nan dogon zane na mina kira da gari daga gowa zaɓe yau ko ya zaga bai shi shi wakile ya wuza an yi jihar da an yi nga kilo ce wa sallajen ne na wawa ne ya kida ka kida to majin da bara alulan bara ga ya buna ni ibrahim ga ga isa daga mini abu na ko da ga shi shi wa ga ga ya na amaja wa ga yo wa amaja wa ga malama amaja wuri ga umayi ike o ji wala gu pe tani momenti amala ji mi labe ebo ebo ebo i communicate alu labe ebo ni ji wala gu ni yi ni wa na ga ga ni adumo de ga ale du zai zai gwa ni waje ga agwani ni ga to ga ga ni ana ki waje ga ni ana ki yau ji uru mi ji kawai ni ko da ga ki wanda ya fatawa ngai la yufu ji boro ji ba wai mi tuwa kem ne daga irin na gugu wani midiya ko da gida waya ne da je shi ciyo to gaskiya ba wuju la mu ya to mai ya wani na wani waya bane ba wai ko so to jalo ina abu nan ko da ga ga shi nan eyi ganina ba ja ni bi dan wani je ya na aji ji mai fatawa ne ga eyi ganina na na maje sun da ba ko da e ga shi shun ga e da ga tera e da e wọn misali bayi mi je ni ni ma ma ya gina so ka mi ne gina da gini shutu sunan nan ni in ga ga ina nawo ina ra a yi suna wucin suna mai yi kai ne yi ne yi kai da wula faya man ne ya fatawa ina na maji ya ji nu so da mu da to bari ka je wani kila yi kila la ja ji mu wan je amma la ji ni ran to wan yo ma ga de o to na e da da de nge nu ibe me pla ga nge da maji nu no nga nga ji nu no me na ra nu me ga ga a di aláàlájì jí ní ẹ́ fẹ́dẹ́rá yọ náà wọ́n ní kẹta wọ́n àkájì ìwé jíjẹ́ tó jí fọ́gá ẹgbẹ́ yìí kí ti dáná zanẹ́mẹ̀ ya fẹ̀tọ́ nínú ọdún àmàjìjà jí ní káàkiri àwọn ojú ìsùnmọ̀ kú bàbúta òun èlé tẹ́lá ó ti yé bóhùn yìí kí láti jẹ́ ẹ̀kọ́ mọ̀ mọ́ kó bàbá ní ẹran ẹ̀kọ́ jìjì iná rẹ̀ pé ẹgbẹ́ òtù jẹ́ àṣìṣù náà tó ọ̀tí ààyè

ẹgbogbo ẹni ọmọdé ọ̀dọ̀ àmúsù ìṣìdẹ̀ wà ní káyìnbà yìí gé mọ́jí káàdì ti gé ìjìyà tí èdè tí ẹgbogbo ọ̀gá mẹ́yọ tó lánà láìrí ìlú lafa ajírẹ́ kẹfàára ìlà dẹ́gbọ́n bí ṣe ibrahim jí bìbí èkì bí ájúmẹ̀ ti bí ìlànà kẹ fún kó ṣubú fogú bá ìkéjì mọ̀ kábẹ́dà etí kí ibo ìlà yìí àgá mẹ́jí mú ìlà yìí ló ti dá tó wọn ṣìṣì akáńgá lójó kọ́ńtẹ̀ǹtì báyìí dídá àwọn ọlọ́pàá ẹni bá tẹ́tẹ́ ìlà ìdẹ́gbọ́n wa a jiga ndo sallama ana ga kila wani bai sallama ga wa shi sallama yayi ina gudu ko mun san malam malam ki wana wajani amma ga alaikum salama sai za ta mu muke bi sallama ya biya shi ku she da yau ke ga alaikum salama mun so ta te daga ni ga ni mun so ni wọ́n lọ sọ́lẹ̀ fún mọ́ alọ́ tààlìbì jẹ́ mọ́mọ̀ jáde mọ́ alọ́ mọ́lá mọ́lìkì mọ́ alọ́ kàzọ́ mọ́ ẹ̀là gẹ̀yìn gọ́wùn ya fẹ́ lítà àti ẹṣẹ́ láti lọ́dọ̀ alìsílẹ̀ lọ́dọ̀ máa lọ́mọ́ aláfẹ́ tẹ́ bàṣà àwọn lọ́nà wọ́n yà ń ṣe ẹbọn tí ìdè kàtó tó wọ ẹbọn wọn kàtó ṣe àwọn tó àdàjì ń bá tí a sẹ̀ tẹ́ ẹnu ga wọ́n yà dì ko ya zaɓe su yi zanto na ajibocin na kwa ajibocin a daga ajirida kwa ku gan nga mulki yan siyasa ne ba ta jirida je muna ga yadda wa mulki weto ka ku nawa ji ka ku zo nan nga wa poliki wa fizika waje primary waje secondary waje degree waje kaza waje kaza waje kaza wata kayan waje wato wace da ji folo ko to da wato wa kila wewe ki imani wani zama ji ka ni ko ale zaye

nke da jin rayu ke tare wasu ji makarantun wucin nke wani ta fi yin kai faru rabi a wula da nan a ti jigan kuma ya za a laluwa yi fafuje na bakwa yi la neman wa lafu kuma fayi na mutar da fa ta yi ma wani fayi don fayi ba kaza kaza kaza kaza ma wuce fe gangan ma wuce fe gangan gaskiya ungwaye na miyaya shi na rugoyi kawai nan ya nemi ka zuwa rugoyi ne ya gami kya a zai shi dinar ko da shi a shiga albani da hussein da ya ba su shi wurin shi'a da sauransu Ebo lokacin final legal kí ugoyi makanta wujin kafu ne yi ne yadda ku fi society wani makanta wuji da yi wani kuda da sau da zai ya lamu na wanda zina na ya lamu manyan makanta ji Allah ce ya san wanja ya ji makanta ji man shara ce wuka tun a suke da zada kira gwaji gwaji gwaji ya ji makanta ya sai sun ya mai gwaji ji makanta ka gujan haka manyan wuya a ne ya ci ezu je fahimta yin alkuranu da ya zai wa alkuranu kawai ya ya gwana a wari da shi ya ba gaza shi amma da su kuke yan rina ji fahimta kuranu a na zubu ina kuranu ke aka na ganya suke da shi ko ya kira hadisu salatu ya sace kaza kaza ne kashin hadisu wuce ka ku biyo na bija wayi wani muka ta tafi diga ajo ko ba a a ce wu masibo bebe a ce a ga na ce ba da kira kirki ungoyin to sila bo su makanta a ce a wa review a wuli ta ci ya bai ya ke ba da ya kata yi ga kusu mafi aikin alha'iya lamiya ra'iya ko alwafisiyya da makamancin su daidai a dingiji tarbiya tarbiya kirki wa mawajin bayani gaskiyo ya zashi a shi kasuwar za al'abbas ita shi a tufar da saniyar 23 ungayen da aka bai da jaba a ji isa ka kisra yi min tirajin man dondo wajen na tun cajin gaggara alkur'anu ya ga ya sai cura alkur'anu kalamu la gari makhluk khilafan li qalil batil dani ga alkur'anu ya ga ya sai cura jani tuja e bonan ya ya albatil dani ba wa zalika hatta la yazunu man ya ki ba ina annana la mu ta kaji e bonan da ke da zuwa mu ga ko akida ni ba ni mu be da kan ya jiri ne mu na akida jiri ne wannan umarni ba na wuce yawon yin loshi no ya buga waga yi papa ko man da makantar ne waga ji imani da yi na awuji makantar da awuji wani ala gaskiya kwamu daidai a ji orientation na a sai jiya makanta shi nan fiti da gaya da jiya gwaje ya gaji makanta ya fi ba shi kuma yanzu a da wani ga alhali ko ko sai bago ga da ebe ga wani yiwuwa shi bago wadda gaskiya wa gamu next is usulu na ngawa kai lauji ka ni furu ne yi ayi na ngawa kai lauji ka ni ne ejiji àmú kùránù bá a ní èjì àrùn lọ a ní èjì tẹ̀mọ́mọ́ a ní èjì sálọ a ní èkùrú a ní rẹ̀fẹ́tì ẹmọ̀tíyọ a ní èjì àgbàrò a ní èjì kẹsàn yẹn lẹ́jì lùkùn fúlù tẹ̀síkù sí etí èjì jọ àmọ́ ẹ̀yà jì àmọ́ ẹ̀yà jì káàkiri àmọ́ ẹ̀dọ́ jà fún lànà káàkiri lànà káàkiri lànà àti ìdá lànà àti kẹsàn nígbà àti ìkùzọ nna wucin ya makanta family ya son bu ya yaje orientation ai gugu ba ta jin taron zane ga iya gaskiya ya wuce su suna ya suna suna ya jina ko da na ce gaskiya ga gajeje na kuma wuta ne ga gajeje na wuli su dishi ya ga ga iya gaskiya ga la su alita yi zane ga suna su shetan ne su suna dede fiye e wa shi kire zuciya ya ne ya zaɓe yi nan a tsaya da ya jige shi kan ga lamari a jiyo a tsaya da ya jige ya buna rubuta lafiyar khalili fa yanzu a harukun

ke download daga intanet ko ki wewo a wazi kaseti lecture da sauran ko turanci ko larabci ko nufe da sauransu ɗan ji ko shago ga wani place muhammadu yusuf ji ga tuhon ga sai ga ni ya ne ibenyo nyamman jiji ya in so ga mi za mu ga mu mu ga ku dina yo again majalisa wari jiji to wutu ba yi to talima to kata to kaseti aji ezu bi kiaku ɗaya makaranta na wada ji wani wundu ji kasuwa wọ́n jẹ́ ọ̀nà fún galugbo adéjì láàrínjẹ́ mùsùlára yìí za ejú ọ̀ṣẹ́ ìdà participate mọ́ fìtílẹ̀ dáàrẹ tí wọ́n ti dẹ́ẹjọ́ ají kòntúrò àádọ́dẹ̀nà náà wà lé ní galugbo ejú ọ̀ṣẹ́ ìdà sáwọn lágagùn fìtílẹ̀ lóṣù mọ́ again wọ́n àfihàn máa ń kí ẹni ọ̀gá di ẹ̀dá dẹ̀yìn shi lọ́kùn ìgbẹ́sí aláwùjú òṣì galugbo òdí òṣìṣẹ́ ko ebo lokaci ya a gudunar karshe من يدكتان جان كفرتم على الشريعة والهدى وطعنتم بالبغي والعدوان فلأنصرن الحق حتى أني أرقوا على فاداتكم بفئان الله سيرني أطى موسى لكم حتى تلقف إفكم سوبان بأدلة القرآن أبدل صدركم وبه أزلزل كل من لاقاني سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته بإذن الله بخليفة من في ذنك على ما في من كراتنا non sbaglio. E come devo dire, poco di niente, la casina, a guardare la casina, non vanno. La cancia. E per la sua nota la sua, se cui non la sia, se come utilizzi, se cui esiste fama. Il problema è che non potete fare o o o o o o o é é é é do canal canal de ali se faz o kama wajamu kanienduka nyeuka nao o wajaatuka dhuru aliye wazi sifa zilinnaji wazi zanajamimanci kana wazi zanajamimanci ne lokaci lokaci da wani cikin wawar ko su fafawan wani balarabu ya da ta da muka zan alƙayatu khairun é al-ihdas wa gashan ita da kiyo tọ́ẹ̀tọ́ẹ̀ nǹkan ìdílé ìgbàgbé di ìnìyàn àlùnà tàwáǹkì ìgbẹ̀yìn ní nǹkan wọn àdá tàwáǹkì kékeré ń dùn wọn tún àlùsùn wa. Sọ̀kọ́tì ní ẹ̀mọ́ da niyan ito da jawa fata na inadin wata rayu na al'umma in ji kayan al'umma ఇది మన పైన దాన్ని చెబుతుంటా మరి మన పైన రో మగ మరి మన పైన రోజ అమ్మా al'umma dole ta su an dole mutum su fane su ta al'umma ji to wasu kubu don gala da gada kuli ki na wa ta al'umma zuwa wa ke ne go iya daga a dijin maskafa ko da ga ga ke iko kamar wanda wani ba a jiya lamu da ɗin ciwo mai yi ga wani wake ma su tana na zan ake da na tsara wasu su wani kan su tana na marin da ciwo ma da yin kuna ga wani mai mafi tuna wa ma musiba musiba yi sakuro mu wale zandun da zuciya ku ya ji gurgudiyan kabu da yi duwa zin na ji wukari da hannun kawai. Mide ne na ne a tuka sun shawara ne ya al'ummu su fata shawara alu da yin na ji wanzu dabwa igwaga madabwa gugu ya madabwa sai da su kwai don don da su kokaru lamin yawon fin da su kwai inda don wani sai ga ya tsawa da shi ne ji dai eh, lamar ya na ya ci a wajen wajen ta na yau ya ga ya so na yi su kwai a don sun na yi dentara ne tsɔkuli kaka bo kan nínú ìgbọ̀nà tsɔkɔ adi anẹ́sù ẹ̀tọ́kùn bí àdúrà pé yagi yìí ẹ̀tọ́kùn bí àdúrà pé yagi yìí mọ́tò àdúrà bí àdéwà áhà àdúrà dé aláàdébàwò aláàdébàwò tó bá náà dàbí jẹ́ wọn náà tsɔkúrò aláwa ìbá tsɔkà tó dùgá yá yìí lọ́dọ̀ ń bẹ láàmú ní àdúrà bẹ́ẹ̀ ní bàwọ́ mọ́ yàtí tà tí tó. ya bi shi musulmi bayanin nana da wasu akwai da cikoko na ne ne ga lamar na wani lamar na cikki sai ku kuke mana man ga dana yi ba wallahi papa ko da ayi ulana to bai to da ayi wallahi papa ko da ayi ulana to bai to da ayi ne ne uba da kiyo wani mai ya kuma ko ba ko kun wanda ya cikin sako da sau filamar da suna addini ya wani mafata da suna addini ya sannan ya ce halu na ifata na kiwon lawon ya jan addini wata magwani lugwa na kewar ruwa ya jan addini ya ba ta fi suna addini ya ìjókòó mẹ́tì àdúrà bẹ́ẹ̀ sọ̀kọ́ àtìkínà náà ló kí àbúyà yìí ọ̀pọ̀lọpọ̀ àkídà dìde náà àgbẹ̀dẹ̀ ìtọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀dẹ̀ àlejò ń dẹ́bi yín tó ń ṣe àdínà láàmọ̀rí ìyè ìpè tí wọ́n láàpá náà láàmọ̀rí ìyè sí àdúrà àlẹ́ ìtúbọ̀ àdínà yàtọ̀kùnjà àdúrà bàyà ṣẹ̀tàn náà dá wa ti bọ́nà sọ̀kó kwazù sọ̀kó kwazù oṣù kwazù ìgbà tí láàdẹ̀ òṣèlú bẹ́ẹ̀ ní o ṣe kò fara jà mọ́ àti ẹ̀kọ́ jẹ̀dá àti ẹ̀kọ́ àà ilé yìí ti sọ̀kó ìwádìí àwọn ọkọ̀ sọ̀kó sọ̀kó kwazù. وقولا يكون يسوع تولي تراث وقولا لا يجيك يقول في تراث مستقيم ونيه بچي باغورن چنگاي مرلا نسپا کافیاں تارے یہ بوئی آتا گا حتی نیونا نو لاس نیا دلتون شرده یادان على خواری جنا نیا لاس نیا ملت سوچونا یعنی دباکا نو جن سقوانا اما ایلالا نو دوتورا سقولا جانا ہے ẹ̀ka ní ọ̀dọ́ àìsí òun ti gan wá sí iná ọ̀pẹ́ lọ́jì àmọ́ nàná àìsí òun ilé ló fà wọ́n ké ètò orin sukún láṣẹ àǹfààní lọ́wọ́ wàdé oúnjẹ wò sí bá yọ lọ́sọ̀ àgbọ̀mọ̀ yìí náà ẹgbẹ́ ní káyíká àlà àǹkàrí yìí ẹ̀gbọ̀n wò sí báyìí eléyìí tó lòdò yìí wọ́n máa fárí ilé àti àǹfààní lòdìbò àti àǹfààní lòdìbò bó suná àti al'alima àti mímú tó ti lè pè é ẹgbẹ́ òṣèlú bàdé bàtẹ́kọ̀ àti ẹgbẹ́ lòdì yìí.

wajen an jiwo da lafiya mawata tsola a wajen a tuba yanzu ba kwata nan dole don kaka kayan eko ijebu ji amfani da ijebu jara ido ji ijebu ji lafiya tumul fakara ya jayyar nasu an tumul fakara ilallah ko ya yi da wanki ba ta bukata ta ce ya zuba soko wallahu wa da gani da hannu ya ba ce yi ji kokari ndoro kan wa musiba no gorogoro yin kafu tsaye tsaye ngai shige ida no le ebe gade ko le dige ja no kada mu bene ki karbo wan shede de to ai biye shi na jela on de tika bani ka go je ko ye wo de am ye ba ci ko kuma ida ba ko ba le musiba na da lamariyan zamana na ji egan elaki gẹ́gẹ́ lẹ́yìn àti ààrẹ bá gẹ́gẹ́ yìí ní àyàbẹ̀ yìí gan àtẹ́gbẹ̀dẹ́ǹkì gan amọ́gbẹ̀gbẹ̀mọ́kàndé gan adẹ́mọ̀túbà náà kún náà bá bẹ̀rẹ̀ tó ti gẹ́lẹ̀ láàdọ́ àlọ́mọ́ mùsùlùmí yìí náà na biye gẹ́gẹ́ ń kina a gẹ́gẹ́ ga kawai e a sai ẹ̀ẹ́dà gẹ́gẹ́ da ti gira yin da wani doro a cikin gẹ́gẹ́ na abu wale lannan wa kaman je da ni da e ko nan tutu zam don da wa zam don da te ba to tun la ai da zam don da wa ko ya e man ci rikna na la an ka ditu la ma din nan e ko ne ne la ka ke no ga wa la ru ko e ne la kya a e la ru la o mo e man ci ba ni ka zam don lu ke o ga o e da e zo la na ji ake mutun di la wa ngira سقوط المدينة وعين للوقت يموت المدينة وعين كينا قلت له لقد كرمنا بني آدم kita cinta mo. Makanta yugan tuman ke ina da jima kanta islami ayi ya la kwadi kini ngana ni dalla mariya tarti ayi musulunci na lauji tinsana anton da ji wa ta wasa yake mo anton du du kuta anton du du kuta da ni di akida wani jima ta di ne na ló bá ní ẹgbẹ́ tọ̀sán yẹ ẹgbẹ́ dààmúwa àwọn makanta abọ́dọ̀ tó ka tiẹ́ àkíra lẹ́yà ẹ̀rí àdóhùn yà àkíra wa ń jìnnà àmọ́ ẹ̀jẹ̀ ẹ̀dá tiẹ́ dàgbà abọ́ náà àti gàá gàtú wò. ìyá tiẹ́ mọ́tò tó àmọ́ àgàtú wò. pàdé kíni ilé ìgbàfọ́ ló gbọ́dọ̀ láyọ̀ ọkọ̀ tó kọ ojú ẹ̀ àtúnà láwù pẹ̀lú ìmọ̀ tó fi dídì wọ àyè kwaya ya dabara ta saci mo so ta lu ya dabara ta saci mo so ta lu ya yawa ta saci mo to yi so ta da ji to dangi to yanki ba ta su ko wani da bayanin ani da ka tike ko boro ba an so kwa ta ko ke mo ani na ka go na so ko kwa da wai ta wuce eh, insha Allah ya karatu na man da ya so kula wuce ya amfani so alhamdulillah Alhamdulillah. Waktu kalau membaca lagi, waktu dua tahun tidak